ọlọ́run dá ọ̀run òun ayé ó fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀ pẹ̀lú ọgbọ́n ńlá àti òye ńlá àti ìmọ̀ ńlá ó dá olúkálùkù ní èdè tiẹ̀ ó sì fún ọ ní ilẹ̀ tiẹ̀ wọ́n ní nǹkan bí ọgọ́rùn-ún ọdún sẹ́yìn a pa oríṣiríṣi ọ̀pọ̀ ènìyàn pọ̀ oríṣiríṣi èdè oríṣiríṣi ilẹ̀ èyí tí ọlọ́run ò dá a so wọ́n pọ̀ bọ́ ọjọ́ pé lónìí nítorí ìnira tó wà nínú àìṣe gẹ́gẹ́ bí ti ọlọ́run ṣe fẹ́ àìtẹ̀sí ọ̀nà tí ọlọ́run fẹ́ lónìí àwọn yorùbá tá a papọ̀ pẹ̀lú àwọn èdè mìíràn àjèjì èdè ènìyàn a jáde kúrò nínú wọn lónìí nítorí lórílẹ̀ tá a wà yìí ibẹ̀lẹ̀ iná àṣẹ yẹn ti wá níwájú ilé tá a wà yìí ibẹ̀lẹ̀ àṣẹ yẹn ti wá wípé ká sọ yorùbá pọ̀ pẹ̀lú àwọn àjèjì èdè ènìyàn ṣùgbọ́n lónìí lórílẹ̀ yìí la wá sí lónìí láti tú u ká láti fọ́ ọ̀dànù láti bà á jẹ́ láti kó Yorùbá kó padà sórílẹ̀-èdè wa kí olúkálùkù kó padà sórílẹ̀-èdè tiẹ̀ so àjáde nínú àgọ́ yẹn àjáde nínú ìpapọ̀ yẹn àjáde nínú plan àwọn ènìyàn lẹ́nìí torí pé àṣẹ Ọlọ́run ni gbogbo tá a bá dè láyé àdè lọ́run ìtàbá sì fọ́ láyé àfọ́ lọ́run ìtàbá fọ́ láyé àfọ́ lọ́run àfọ́ lọ́run láti òní lọ yorùbá jáde kúrò lẹ́jẹ̀jì lájẹ̀jẹ̀ ènìyàn láti onílọ ajáde kúrò nínú àhámọ́ láti onílọ ajáde kúrò nínú ìṣẹ́ láti onílọ ajáde kúrò ní pápẹ́ ìṣàtánì òkùnkùn tó so wá pọ̀ ajá tuntun agbá òmìnira agbá orílẹ̀-èdè tiwa Odùduwà nation yorùbá nation abí lónìí ajáde lónìí àti fọ́ ọláyé àti fọ́ ọlọ́run àti fọ́ láyé àti fọ́ lọ́run gbogbo agbára tó bá so pọ̀ ó fọ́dà láyé ó fọ́dà lọ́run tàṣẹ tàṣẹ lòjò ń rọ̀ tàṣẹ tàṣẹ ní ìrísẹ̀ iná inú àpáta kì í kú àṣẹ ọlọ́run ní àfọ́ láyé àti fọ́ lọ́run àfọ́ láyé àfọ́ lọ́run. Thank you.